لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن ابن مسعود رضي الله عنه قال كان نبي الله صلى الله عليه وسلم إذا أمسى قال أمسينا وأمسى الملك لله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم إني أسألك خير هذه الليلة وخير ما بعدها وأعوذ بك من شر هذه الليلة وشر ما بعدها اللهم إني أعوذ بك من الكسل وسوء الكبر اللهم إني أعوذ بك من عذاب في النار وعذاب في القبر وإذا أصبح قال أصبحنا وأصبح الملك لله أخرجه مسلم وقال abdullahi bin mas'ud radiyallahu anhu lọ́mọ sábà sàlékún yọnu rẹ̀ fún gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́run anábì sallallahu alayhi wa sallam gbogbo ìgbà tí ilẹ̀ bá ṣú láti bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ mọ́ alẹ́ anábì a máa ṣàdúrà kan o sallallahu alayhi wa sallam ẹ̀rí jẹ́ bá ti ṣàlàyé fúnra wa kò sígbà téèyàn rántí ọlọ́run kò sígbà tá a ṣàdúrà wọ ni kò béèrè kí là máa wí nígbà gbogbo ẹ̀rí ìdíbùnú mọ̀sánwódì fẹ́ kọ́ wa láàárọ̀ yìí òun ni àdúrà ànábì sallallahu alayhi wa gbogbo ìgbà tílẹ̀ bá ti ń sú lọ wọn làǹdàbí àmà pé amsayna wa amsal mulku lillah olùwà bí a ti ń wọ alẹ́ lọ yìí o nírọ̀lẹ́ yìí o àwa ń lẹ́lẹ́ lọ a ti gbà pé gbogbo ọlá bó ti wà láàárọ̀ fọlọ́run òun náà ló ní ọlá àtàlẹ́ tí rọ̀lẹ́ yìí náà wà á mólúkú ìlà tó bá wá rí bẹ́ẹ̀ alhamdulilayi olùwà bá ní ọ̀la dúpẹ́ fún o. wàlá ilaha illallah àtijẹ́rì àgbà pé kò sẹ́nìkan tụtụtụ tún tó jọ́sìn fún ọba Allahu náà àbẹnidí bá ń tan rẹ̀ àbáwọn èèyàn bá ń tàn sí ń tọ̀hún tó tó kọ́ pé káwọn ẹnìkan máa ṣe ń téèyàn ṣe fọ́lọ́hún fóun ìmọ̀ kọ́hún náà máa tan rẹ̀ kọ́ máa gun ẹ̀sìn áyán àbí káwọn fún náà máa tàn án àmọ́ la ilaha illallah ẹnìkan tó sì jọ́sìn o àfolúwọ́ba Allah nìkan o wahdahu la sharika la òun nìkan ní olórogún lahul mulku tí ẹnìkan ní gbogbo ọlá o wa lahul hamd kọ́lá gbogbo ẹ̀yìn òun nìkan lónìí o wa huwa ala kulli shay'in qadir òun ní òṣìṣẹ́ ní ọ̀dàgbára rẹ̀ lọ gbogbo ẹ̀dá pátá yóò níbi kan tó ń gba agbára wọn ká ilé tàbí ìrìnàjò lórí orílẹ̀-èdè yóò níbi kan tó ń lọ mọ̀ pé agbára wọn ò débi yìí o ọlọ́run nìkan lágbára rẹ̀ ò ní kíni ọ̀làlà o ọ̀hún ala kulli shay'in gbogbo tó ń bá fẹ́ ṣe lọ́lágbà àṣìṣe o. Allahumma inni as'aluka khayra hadhihi al-layla olúwa mo bẹ̀ ọ́ gbogbo oore tí ń bẹ ní alẹ́ tòní tílẹ̀ rẹ̀ ń sùn gbogbo ẹ̀ mọ́tọ́rọ̀ wa khayra ma ba'daha kọ́dà gbogbo oore tí ó tún dé lẹ́yìn alẹ́ gbogbo ẹ̀ mọ́tọ́rọ̀ àwọn àdúrà nù. wa a'udhu bika min sharri hadhihi al-layla ilẹ̀ ní sùn lọ yìí àwọn aburú kan bẹ tí ó ba ilẹ̀ náà sùn olúwa ọwọ́ àsọ mo fi àsọ gbogbo aburú. ti ń bẹ ilẹ̀ tí ń sùn máa bá a dá kọ́dà aburú tí ó tún dé lẹ́yìn ẹ̀ náà ìlú àmọ́wá ìsọ́ ọ̀sọ́ ní ń bẹ̀rù. اللهم إني أعوذ بك من الكسل وسوء الكبر Olúwa ṣọ́ mi ọwọ́ sọ̀rí ń pa òròjú tí ò ní jẹ́yìn ọ̀sẹ̀ tí ó wúlò fún láyé àti àti mọ̀ pé a máa ń ṣe wá ń dàgbà yẹn wá ń ṣe kátàkátà. اللهم إني أعوذ بك من عذاب في النار olúwa mo wá sọ̀rọ̀ kó mi ìyá ìyá kan nù náà o wà á rà bẹ́ẹ̀ fẹ́ẹ́ kọ́dà mo wá sọ̀rọ̀ bí ìyá sàárè náà o gbogbo eléyìí lànà bí máa wí gbogbo rọ̀lẹ́ gbogbo bí ilẹ̀ bá ti ń sùn lọ ẹ̀rágbá tó pọ̀ anábì kojú sallallahu sallam. wa idha asbaha ibn Mas'ud ní bá anábì ti wí ní ilẹ̀ nsú lọ yẹn bọ́bá di láàárọ̀ tá anábì yí náà ìdí máa wí náà lò. ẹnu tí ọkàn yí padà ń bẹ̀ ni pé sẹ́mi pé àmsáyí náà òun ni pé olúwa ilẹ̀ ní nsú lọ yìí. nígbà bá di pé ilẹ̀ mọ́kílà anábì òwò asbahana wa asbaha al-mulku bọ́bá débi allahumma inni as'aluka khayra hadhihi al-layla olúwa mo tọrọ oore ti alẹ́ òní ọ̀hún bọ́bá jẹ́ àárọ̀ ànábì òní allahumma inni as'aluka khayra hadha al-yawm wa khayra ma ba'dahu. ẹ̀dá kan káwa náà kọ́ ọ torí ẹ̀ ló jẹ́ àká ẹ̀ ń fúlù kí èèyàn fi mọ bóòlù yẹn máa kà á. torí mo ní bíyàn bá ń ṣàdúrà náà ọ na o pronounce àdúrà bó ti yẹ o ọmọ ẹgbẹ́ yọ máa wí nǹkan míì tí ò ní ìtumọ̀ o. an Shaddad ibn Aws radiyallahu anhu ọ̀gá wa mi tún nù Shaddad ibn Aws ọlọ́mọṣẹ́ àbáṣà lẹ́kùn yọnu rẹ̀ fún o àti gbogbo àwọn ọ̀gá wa àwọn Muhammad sọlọ. òun náà ni mo gbọ́ tànẹ́bì kí ọ kí ti gbé ọba sọ fún wa báyìí pé ọba gbogbo àwọn astaghfirullah àti tọrọ àforíjìn àjẹpẹ́ ọ̀nà tá a fi tọrọ àforíjìn pọ̀ tóbi jẹ́ pọ̀ kan lọ ga wọn ìtumọ̀ rẹ̀ ni o bàbá pé ẹnìkan lọ ga lọ́mọ ànábì náà ní ọ̀nà tá a fún tọrọ kọ́dà bó ń wí yóò bá nàbí ọlọ́dàkùn yá fi mí o ọlọ́dàkùn foríjì mí o tọrọ àforíjì náà nù ẹnu ta kíra wa ń lọ rẹ̀ ká ń ra wa létí ẹ má jẹ́ àmọ́ sẹ́ńtì àwa náà rí i pé kò bá la ka ẹ̀ kíra nìkan ni ọba mu ọba kìnnì kọ́dà kò bá la ka ẹ̀ jẹ́ ọlọ́run foríjì mi á mọ̀ sàṣìṣe àbí ẹni tí ó tọrọ ni lẹni ọgbà kó òun ṣe ọ̀sẹ́ni náà nínú wájú ọ̀la ti ṣe nọmọ ànábì àdámà ìjọ wa bala ká ìmọ̀ sẹ́yìn ọ̀fẹ́ tọrọ dáríjì tí wọ́n pádàn rẹ òkólú àti jólọ bá wọn. Olóògbé ń tí ó tọrọ àforíjì tuntun wá ń jó àti tàgà fúrúlà yìí àti tàgà fúrúlà wọn náà ronú sí o òun sì o ọba yìí pé ìwọ náà lẹnìkan sẹ tí ọfẹ pé ẹ má bínú o ọba tó ń dá lórí wọn ẹ má bínú ẹ má bínú à ṣé ìwọ náà dáhùn à torí ẹjẹ àmọ́ àwọn nǹkan wọ̀nyí àmọ́ bí ó ti wọlé bá wa ọ̀rọ̀ àwọn èsè bẹ́ẹ̀ lójú ayé ànábì sọlọ àwọn tó rólé bá ànábì ní èsè bẹ́ẹ̀ èèyàn tún ṣàṣàbọ láì di orin àti dó ọba mu ọba mu ọlọ́run fẹ́ rí pé ọwà rìmọ́fù gbẹ̀ntì ọ̀tọ̀ra ìwọ náà máa sọ fáwọn ẹ̀dá ẹbẹ̀ rí ẹni tẹ ní kí n forí jìn kọ̀ bẹ́bẹ́ ebi wọn náà máa wí bẹ́ẹ̀ ẹ máa ní ẹ máa ẹ máa wo bẹ́ẹ̀ alájí ẹ kó gbà ẹ rí bí n ti ń ṣe ní ọmọ tó ń ṣe ọlọ́run fẹ́ kí wọn náà ọmọ tó ṣe ọ farabalẹ̀ ọ jẹ́wọ́ fọlọ́ gbá ọlọ́run forí jìn ní o wọ́n ṣàṣìṣe o torí náà ká mú yòó náà o àwọn ọ̀nà tá a máa wá fi ń tọrọ àforíjì ọ̀pọ̀ àmọ́ kan lọ̀gá gbogbo wọn ọ̀gá gbogbo ìran olúwaforíjì ní ọ̀nà kọ́ wa o sallallahu alaihi wí nẹ́bí ní allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka. وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم قل أنت ربي نعلم نعلم نعلم ò lẹ́yìn òwú fún eléyìí náà inú ọlọ́run ó dùn ọjẹ́wọ́ pé olúwa àǹtà rọ́bì ìwọ lọ́ba kátẹ́mi mi ò mi ò ní ọba ọlọ́run mi ò la ilaha illa an kọ́dà mo gbà pé nìkan tó jọ́sìn fún ọ ọ̀tọ̀ sí ká máa jọ́sìn fẹ́ nìkan àbọ̀ fún wọn ọlọ́run ẹni ọba ti wílé ìwọ náà ti pèpè àtọ́lọ́run rẹ̀ sànù rẹ̀ ntọ́lọ́run fẹ́ nù o torí bàbá mọ̀ tó máa dúrà tá à ń ṣe ń gbà mí náà kò ní já mọ tá à ń yí kò ní já mọ bó ti yá ṣe àti ń túmọ̀ rẹ̀ fún wa. la ilaha illa kò sí ẹnìkan tó tó jọ́sìn fún àfiwọ́ ọlọ́run. kọ́lákọ́ta ni ìwọ ló dá mi. wa ana ala ahdika wa ana ala ahdika wa wa'dika wọ́n lọ dá mi o lórí àdéhùn rẹ lórí májẹ̀mú pé yín máa sìn ọ́ lórí ẹ̀ náà mọ̀ wá o wọn kàn lè ṣe mistake o ìyẹn ń jẹ́wọ́ fọlọ́run pé ìmáàmà ń lórí kankan o wà nà àlá àbíká wà wà àbíká má àti tí mo ti lágbára ma lórí àdéhùn àti májẹ̀mú pé màá sìn ọ́ náà mọ̀ wá o èyí tí mo ṣe ń ọkàn wá bẹ́ẹ̀ ni o. ìtumọ̀ rẹ̀ ní o èyí pé mo fẹ́ kọjú ọlọrun o lórí àdéhùn pé màá ṣe tiẹ̀ náà o má ṣàtọ́ àtò bí mo ti ní agbára mà. a'udhu ma sana'tu torí bẹ́ẹ̀ olúwa wá sọ mi ń aburú sí ọwọ́ ara mi bika gbogbo nǹkan náà kọ́ máa lọ máa èṣù lọ́rùn iṣẹ́ ọwọ́ èṣù ni iṣẹ́ ọwọ́ tiẹ̀ náà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o níbi ní máa sọ̀ náà tún jẹ́wọ́ fọlọ́ àwọn obìnrin kàmí sáré máa sọ̀ náà tún olùwàsọ́ni ń jẹ́ aburú iṣẹ́ ọwọ́ ara mi náà mànàbí adama ọ̀tẹ̀ tó lẹ yorùbá gbogbo ẹ̀ náà ní èṣù ni èṣù ni èṣù ò sì pé kórìbi tí wọ́n ti ń pín owó kọ́mọ́ lọ́bẹ̀ o èso pé orí mọ́tò kan máa yà fún o bàbá ṣètò ọkọ̀tọ̀ ọlọ́run tó ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́ wàá pé èso ni èso ìtàní ni ìwọ náà fi èsì kíni ìṣe ọwọ́ rẹ o wà ọlọ́run ní oníṣọ́ ọ̀yà ọ̀yà ṣe bu ọwọ́ rẹ náà àwọn gbogbo kàmí ṣàròyìn máa sọ̀nà àtò àbúrò lákàbí náà má ti kà á lẹ́yìn olúwa mo jẹ́wọ́ o tòun ti bí mo ti ṣe ń tọ́ ọ̀fẹ́ yìí náà ìdára rẹ pọ̀ lórí mi o ǹjìyàn o ǹjìyàn ìdára rẹ o àbú òlàkà bí ní àìbátíká àlàyé wà àbú òbí dáǹbì ń ti tára mi o mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi náà o ìyẹn ọmọ yóò gbélé ìfọlọ́run lọ́wọ́ sànú yàn ìlú àmọ́ jẹ́wọ́ ìdára rẹ lórí lórí o èyí tí mo rántí àti ìgbìyànjú èyí tí mo gbàgbé o ń ti dínà rẹ o ọkàn wá bẹ́ẹ̀ ni o ọkàn ṣe mistake ni o wà àbúrò bíi dáńbì kọ́dà ìgbìyàn náà mo jẹ́wọ́ kí ni ẹ̀ṣẹ̀ mi o. tọ́ bàbá wa rí bẹ́ẹ̀ fàkítọ́rì lè olùwàdàpọ̀ foríjì ni o foríjì ni o ẹ wo gbogbo ohun téèyàn ti tò síwájú ká tó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run wọn foríjì yàn ọba aláàánú ni fàkítọ́rì lè olùwàdàpọ̀ foríjì ni o. فإنه لا يغفر الذنوب إلا أنت ìmọ̀ gbà pé nìkan lè orí ẹ̀ṣẹ̀ gbìyànjú àfiwọ́ ọlọ́run nìkan. mọ̀nkọ́lá ha ànábìlẹ̀ ni ọba wí bá ti wí ìnà yóò ń ti fàmáàtàmì lẹ́yìn láti yí dákọ̀lá ìjànà. ẹni ọba wí eléyìí tó fi lọ sùn bẹ́ẹ̀ tọ́lọ́run ọba kádàrá pé yóò jì tọ́ba bá bẹ́ẹ̀ láti àmọ́ màlìjánà wàmọ̀n kọ́lá ṣìnà yusbihu famata min yawmi ẹ̀yọ́ bá wí bẹ́ẹ̀ láàárọ̀ tó jí tọ́lọ́hàn wá kádàrá pé yọ dalẹ̀ ẹjọ́ náà ọmọ àlùjáná ni bọ́ bá kú dáfàlà àlùjáná akhrajahu al-Bukhari ìmáàmù Bukhari ló gbà tọ́ ọgbẹ́ni tí ò tí ì mọ sayyidul istighfari ṣe kéèyàn lọ kọ́ ọ ọmọ wí láàárọ̀ ọmọ wí ní ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ànẹ́bìlẹ̀ ni ọba wí ọlọ́mọba níjọ́ ní ọjọ́ jẹ́ pé ọlọ́mọ àlìjáná o àmọ́tà àtògbà ọlọ́mọ àlìjáná o ìyá sọlọ́wọ́n ọba pẹ́. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم